tó wọ́ Yorùbá Ọlọ́run rán ànábì Muhammad sí gbogbo èèyàn ayé lọ́lọ́run rán ṣe. náà ibi tọ́rọ̀ ti wá jẹyọ òun náà pé káwọn ma sọ pé ẹ̀sìn àjòjì náà lẹ̀sìn Islam tó bá jẹ pé nǹkan àjòjì tó ṣe aláǹfààní ẹ sọ fáwọn tó mọ̀ ẹ sọ fáwọn wà sórí Facebook a lè mọ̀ pé ọ̀rọ̀ ọpọlọ ni wọ́n sọ ó mọ̀ pé kèé sọ̀rọ̀ ọpọlọ tẹ́nìkan bá ní wípé tá a lè ṣẹ̀sìn àjòjì ẹ̀sìn àjòjì bá jóríire fún wa nígbà mọ́tò sí aláǹfààní tá a sọ pé àwọn tí èsì àwọn tó kó alẹ́rú ló mú mọ́tò wa ìbá wọn wọn akọ ẹlẹ́rú ni tí wọ́n fi pálọ́ọ̀kì sí ẹnu àwọn bàbá wa kọ̀yà gbàgàdà lọ́dọ̀ wọn ìgbà tí nǹkan tó dáa ń lọ́dọ̀ wọn àgbà nǹkan tó dáa náà ní Islam oríire wa láyé àtàlìkè àmọ́ kéèyàn òjì sí àwọn tí wọ́n sọ yìí pé ẹ gbọ́ mi nìyí èsì fáwọn tó sọ yìí pé ẹ̀sìn àjòjì lẹ̀sìn Islam kò yẹ káwọn ọgbà ẹ̀kẹta kí lẹ wá ní lọ́dọ̀ tẹ́ tó fi jọ yín lójú débi pé kẹ́ sọ pé ẹ̀ ní gba ẹ̀sìn àjòjì ẹ pé gbogbo wa ẹjọ jẹ Yorùbá gbogbo wa Yorùbá jọ ni wá ìgbà táwa ìlàjú tí Ọlọ́run ní kọ́pọ̀lọ́ pé a rí i níbi ẹ̀sìn tí ànábì lárúbáwá tó wá ṣàlàyé aró orí ń bẹ̀ ọpọlọ wa tó sì pé gbé làákàyè wa tó dá gbé ọkàn wa tó clean ó gbé agbàgbọ́ àtẹ̀lé bí ìgbà tá a rí mọ́tò táwọn èèbò tó mú wa lẹ́rú tí wọ́n mú wa àní rí àwọn tó kó wa lẹ́rú agùn torí pọlọ tí a sì kí ni ó pé sọpọlọ rẹ sì pé àbí ń tọ́sẹ̀rẹ̀ ni pé ọpọlọ rẹ pé àmọ́ nítorí ẹ̀gàn tí wọ́n ti wí fún ọ ọ̀ ṣèwádìí ẹ̀yin ẹlẹ́bọ ẹ lọ́ọ́ ṣèwádìí ní kí là ń ṣe nù Islam kẹ wá gbé ìyẹ̀wò sí tìyín kí ló dé tí àwa tàjọjọ Yorùbá yìí táwọn ò fi gbà pé ọmọ àlè làwa tá a bá ṣe ẹ̀sìn Yorùbá kí ló dé nítorí pé ẹ̀sìn tẹ̀ ń sọ ìkọ̀ gbọ́dọ̀ jẹ́ Yorùbá tó bá jẹ́ ẹ̀sìn Yorùbá a pé lórí bú Yorùbá ẹ̀sìn tó sọ ẹlòmíì di nínú àwọn tẹ́ pàtàn wọn tó sọ di ẹni tí ò lọ́mọ láyé látara yìí pé wọ́n nífá ní pé wọ́n fọmọ rẹ̀ kan ṣoṣo tó bí kí wọ́n fi rúbọ wọ́n fọmọ rúbọ tó kò sọ mọ́mọ́ orí lẹ́sìn ń sọ́dà ní àbólórí ìbúrú ẹ̀sìn tọ́jọ́ yìí pé tá a bá fẹ́ sọdún àwọn bí kírísẹ̀ gan sọdún adìẹ àwọn adìẹ ọ̀tà ọ̀rọ̀ adìẹ làwọn fi sọdún ẹni tí ń tadìẹ sórí rẹ̀ àbí lásìkò ọdún inú gbogbo wọn ó sì máa dùn báwa mùsùlùmí á gbogbo nàìjíríà ní ọ̀tà atádìẹ gan yọ̀tà màálù ọtà àgbò ọ̀tà àwọn yóò sì máa tẹ́yìn bá ń ṣe ti o lè wù pé o lè ṣe bí bàbá rẹ ẹ̀yin gan máa ń pa lówe pé ó rí rádarà dábí ọmọ eégún báwo lẹ ṣe rò a èèyàn làwa ń tẹ̀lé èèyàn tọ́lọ́ ń tọ́ sọ́nà ni àwọn ẹ̀dá tọ́lọ́ ń dá náà ni àwọn òòṣà wọn òòṣà yín kò sí kan tó nìtàn rè kò sí kan tó látòbọ̀tán rè ẹni wọ́n bá tẹ̀lé àwọn òòṣà yín irú àtòbọ̀tán tó jẹ́ tiẹ̀ náà ni yóò jẹ́ tiẹ̀ náà. bẹ́ẹ̀ bá mú oògùn lákàáyé ẹ lọ wọlé ni àbíkẹ́ ló di kankan bọ́yọ́dà pátá àbí ẹ ló di òkúta ẹ gbọ́ mínísìn ọ̀nà tẹ́sí gbà sin oògùn yín tí wọ́n bá tí wọ́n bá bo èèyàn bẹ́ẹ̀ wọ́n tàn yóò kú dànù ni. kílódé ẹ mú ajá ẹ gé orí rẹ̀ ẹ lẹ̀ fi bọ́ àtòkù ajá àti gbogbo rẹ̀ àkó sídìí rẹ̀ ibẹ̀ ni ó rà sí tí ọ̀bà rí nǹkan tí ó ṣe kí ni tí ó jẹ́ ẹgbọ́n mínísìn ṣé ìwọ náà ó lè faramọ́ kán kó ku ẹran sọ́dọ̀ rẹ̀ àwọn òòṣà tẹ̀ ń bọ̀ tẹ́ ẹ bá mu ọtí tẹ́ ẹ jù lẹ́nu báyìí gbúrúrúrú tẹ́ ẹ tú sí ẹ lórí ṣé o lè turú ṣé o lè gbà kẹ́ni ọmọ rẹ ó turú ẹ̀ sí ọ lórí kó lóun ń ṣe ètùtù fún àbóhùn ṣàdúrà fún ọ ni tá a ló lè gbà kó máa tu ọtí sí ọ lórí wèrè wọn tu ọtí sí lórí nǹkan ẹni tí ò dáa wèrè náà ní tú ṣé àwọn tẹ ní káwọ tẹ̀lé bí ìtàn tìyín náà tẹ máa pa ẹni Ṣàngó ìbejì mu èkejì ẹni jẹ́ dàda dàdá jẹ́ǹtù ṣàngó ni ọ̀jẹ̀ǹtù ṣàngó mu tí yó ọba báyà rẹ̀ sùn lẹ́ẹ̀mẹ́ta ìgbà tí ojú rẹ̀ là tó rí pé òun báyà òun sùn lẹ́ẹ̀mẹ́ta ọlọ pokùnso ṣé èèyàn tó ṣe kọ́sì lẹ́yìn tí ó báyà rẹ̀ sùn lẹ́ẹ̀mẹ́ta tọ́wọ́ tó wà lọ pokùnso káàárọ̀ wọn pokùnso ti ń bínú ẹ ẹ tún ní àwọn ìyàwó rẹ̀ tẹ tún ní àmọ́ ẹ àti kí ni ọba ọya ọ̀ṣun àtọ̀bà ẹlẹ́yìn gbogbo ìyàwó ìyàwó Ṣàngó ni ẹ wá ní àmẹ́rẹ̀ta dòdò ká máa bọ̀ wọ́n ṣé nǹkan rí kí ẹ̀ máa dòdò àwọn ajẹ́ ní odò àbẹ́jáníá ṣé ẹja làwọn ni àbálákan tẹ́lẹ̀ fi ní a máa bọ àwọn tó dòjò tó di odò ẹ tún wá bù sí ẹ tún wá dúró jẹ́ ẹ wá ní pé Ọ̀ṣun o ńgbò fún wà ní ọkọ kọ̀rọ̀ ọmọ bí òòṣà sì ní ọkọ rẹ̀ òòṣà tí ò lè fúyàwó lóyún àti ìyàwó gangan fúnra rẹ̀ kí òǹgò lè pèsè ọmọ fúnra rẹ̀ ẹ wá nílẹ̀ ìgbà tó dòdò lọ́wọ́ sọ wípé ẹnikẹ́ni tó wá fẹ́ máa nídìí ọmọ kọ́mọ kọ́mọ wá bá wọn ẹ dákun sí gbogbo àwọn ìyún ó ṣe sọ ní ó ṣe sọ lágbàáyé pàṣà wa nù wótòwótò yìí tó ṣe máa tẹ̀lé tálà rí kọ́sì rere ṣé ifá tí ń pé kí ń dábàá pé kí wọ́n lọ pààyàn àbí àìmọye ìtàn yín ló kún fún pé Ifá lọ dáa ẹni Ifá o oní máa ń mú ọba gbogbo ọba tí wọ́n mú ní ìṣèjọba ní mú Ifá ò sí ní ẹ̀kẹ́ tí ó ṣe síjọba Ifá ò rí ẹ̀kẹ́ tí ó ṣe Ifá lẹ̀ ni tọ́wọ́ yẹ pé Ifá bá tó ẹni tẹ́yàn máa ń sìn kí lẹ́jọ́ ìfojú ìjọba rí èlàbí today wọ́n yan ọba dọ́lá dọ́túnlá wọ́n ti gba ọjọba ọba kúrò lọ́wọ́ kíni kúrò lọ́wọ́ ọfá ọba olúwo ìfà kọ́ ló mú ọ̀ọ́ni tí mẹ́mẹ́ yìí ọ̀ọ́ni ọ̀ọ́ni yìí àwọn oríṣiríṣi àwọn èèyàn ní àràn lọ tó fi débi ó déhùn kèsì fálòmù gbogbo tẹ́lẹ̀ sọ ìpáhátá ni ọkọ̀ rẹ̀ tì kọ̀bá làákàyè mu àwọn ọmọ kan tó bá gbọ́n tó bá ní làákàyè inú àwọn ọmọ tẹ ẹ bí kò ní tẹ̀lé láéláé wọ́n á wọ ọ̀nà káàkiri ìgbà táwa wà ní Islam so nípa bẹ́ẹ̀ n tá ni wípé pe ẹbọ kìí ṣẹ̀sìn Yorùbá tó bá yoruba Yorùbá kò bá ọmọ rẹ ní ọmọ rẹ lọba ọmọ rẹ ọmọ rẹ ní gbogbo wọn ọmọ ṣé wàá máa bọ ọmọ rẹ̀ ni àwọn ọmọ tẹ́ẹ̀ tó wá wúyèrè yìí pátá ni wọ́n so nípa bẹ́ẹ̀ ẹ kì í ṣe ẹ kì í ṣe ẹni tó lè tọ́ wa sọ́nà torí pòtòpòtò tẹ̀ ń sọ ọ̀rọ̀ ọ̀hún àti tẹ̀lé kì í ṣe pé wọ́n ń bu yín o àmọ́ òdodo ọ̀rọ̀ bí èbú ni ṣe máa jọ ni o tí wọ́n máa ń jáàyàn lórí ní téèyàn ń ṣe tí ń sọ tí ọ̀dà yóò rí àbẹ̀pẹ̀ ń bú yàn nítorí tẹ́tẹ́ fi ń rí sí èbú ni wípé ah kò sí ọ̀bá làákà ìmú ni ẹ̀sìn ta wá ọ̀bá làákà ìmú èyí tá a fẹ́ ṣàlàyé lónìí náà òun náà ni ọ̀rọ̀ àyà kan kò sí wọ́n rán ànábì sí gbogbo àgbàláyé ẹ̀yin náà wo structure ìbádà wọ́n ní everybody n tó dé tó fi jẹ́de lárúbáwá nìkan ni wọ́n lò ní pé tó bá jẹ́ pé gbogbo èdè pátápátá tí ń bẹ lórí ayé ni wọ́n fi rán òjíṣẹ́ ìyapa ìyapa torí àwọn èdè yìí ó kó kálukú ìran yòókù ọ̀ eh, kó yapa síra wọn kápẹ́ èdè kan báyìí gbogbo wa bá ń sọ lórílẹ̀ ayé ẹ̀yọ kan gbogbo ọmọ kíni láàmú jẹ́ so ńgbà tó ọlọ́run wá fẹ́ unite wa ọlọ́run gbọ́dọ̀ pick èdè kan tí ó fi ṣe kíni o tí ó fi unite wa so ó wà logical ó wà philosophical so kì í ṣe nǹkan tó rújú wípé ọlọ́run pick èdè lárúbáwá ó wá ní kànáàbí òfin ṣe wá ṣe fáwọn tó dìde láàrin wọn táwọn yẹn bá ti wá gbàgbọ́ yé tán kán á spread yẹ sọ́dọ̀ àwọn tí wọn ò ṣe kíni tí wọn ò gbédè yẹn kó tó fún wọn léde wọn kọ̀dẹ̀ sẹ́nìkan tí ò ní ní ẹjọ́ ọba túmọ̀ Islam àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá kọjọ pé ọ̀rọ̀ tá a sọ yìí kọjọ tọ̀sọ́nà fún ẹni gbogbo ẹni tó bá gbọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wasalaam ala al-mursalin alhamdulilayi wa bi'alami.